إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وإن أصدق الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا أيها المسلمون الإنسان مهما نضج عقله فإنه ضعيف الفكر قاصر النظر لا يعلم الغيب وقد يقدم على شيء يرده نافعا له فتكون عاقبة أمره سوءا وربما كان العكس كذلك وصدق الله تعالى حيث يقول وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون عباد الله كل منا يتعرض في حياته لكثير من الأمور الغيبية ويقدم على أمور مجهولة العواقب لا يدري خيرها من شرها ونفعها من ضرها فيقع في حيرة من أمري أيقدم على هذا العمل أم يخدم أيخطب تلك المرهة أم لا أيدرسهن أم أناس أيشتري تلك البداهة أم لا وهكذا من القرارات المحيرة لمن لا يعلم الغيب وكلنا كذلك فترى الرجل يعيش في حالة من الصراع ويقع أسير الخوف والقلق ويصيبه الهم والغم لا يدري ماذا يصنع وكيف يقتل والحمد لله الذي جعل لنا موجها آمنا وأوانا إلى ركن وآوانا إلى ركن شديد وحسن مكين بإن نرشد ونهتدي كما كان إمامنا وقدوتنا صلى الله عليه وسلم إذا حزبه أمر ولم يتبين له شيء لجأ إلى الصلاة ليست بمفروضة بل متى ما وجد سببها وجدت تلك الصلاة إنها صلاة الاستخارة ajá ọgbẹ́ fọ́lọ́run bá atọ́rẹ́yìn àti ọlà fún aṣíwájú ẹ̀dá anẹ́lúwà Muhammad ẹ̀yọ́ ma yọ nínú ẹ̀sìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sí dédé rẹ̀ sí lé kétó ìròyìn ẹ̀ náà ó sì lè ìwòrí rẹ̀ ó kúrú gbogbo kò má kọ̀kọ̀ kò sẹ́ni tó má kọ̀kọ̀ pẹ̀lú ọ̀bá náà ìgbà míì èyí ó jáde tán tó rò pé nǹkan bá ṣe é tó bá tẹ̀síwájú lédè ẹ̀ òun ni ó sàǹfààní fún ṣùgbọ́n nǹkan àti bọ̀tán ìlú ní dára nígbà míì sì ni yọ́kàn wọn pé tọ̀ ẹzọ́ àjà máa ṣe ni yóò mọ̀ rò pàdé bọ̀tán rẹ̀ rí nǹkan yẹn láti bọ̀tán yóò sì dá ọlọ́ọ̀bá àdékẹ́lá fi ní ìgbà míì ẹ mọ̀ kórìíra nǹkan ibẹ̀ ló rere sí wà fún mi ìgbà mí ẹ ní fẹ́ nǹkan ibẹ̀ sí ni aburú sí wà fún mi ọlọ́run ló nímọ̀ ẹ̀yin ò nímọ̀ kankan ẹ̀yin orí sí ọlọ́run gbogbo wa pátápátá òun náà ni àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ sí tó jẹ́ nǹkan kọ̀ọ̀kọ̀ tí a ní ó jẹ́ sí ìgbà míì akẹ̀jálù tà ní mọ kí ní tẹ̀yìnrìn jẹun jáde sórí ni àbábúrú àǹfààní ni àbínira ni ìyẹ́wà wà nínú ìdàmú tí ó lè tẹ̀síwájú tàbí kí n kára èèyàn ní mọ kí yóò sí obìnrin yìí kí n bá sọ̀rọ̀ mo fẹ́ lọ sílẹ̀ fún èwo ní kí yẹn láyò bẹ́ẹ̀ ìdààmú báyẹn yóò mọ̀ wá ju ẹ̀rù àwọn eléyìí ní báyìí àwọn advantage ní disadvantage ẹ̀mí advantage ìtọ́wọ́ ní disadvantage ẹ̀mí yóò máa wò èwo ní kò wọ́n sí nílẹ̀. ọjà yìí ṣe fún kéré àbí fún mọ́kùnrin lè fi rà àbí mára ẹni tí mo fẹ́ bá dòwò pọ̀ yìí ṣé ṣe bá dòwò àbí òṣì bá dòwò báwo ni èwo ni kí n ṣe àwọn nǹkan yìí yóò pèèyàn sí dàmú tí yóò lè mọ kí lè wọ́n ṣe ẹ̀rí báyẹ̀ ìrònú báyẹ̀ látara pé ní ń sí ìgbésẹ̀ omi kí ń gbé ṣùgbọ́n gbogbo ẹgbẹ́ bá jẹ́ dúpẹ́ afẹ́ni tí ọba mọ̀nà àwọn tẹ́ bá mọ̀nà náà lè kátẹ̀lé kí náà ọba ti mọ́ sọ wàjádìíná wàjádìíná súúrọ̀ wàjádìíná súúrọ̀ ẹni mọ̀nà ló yẹ kátẹ̀lé wo àwọn tẹ́ bá mọ̀nà kéèyàn tẹ̀lé o kí wà nínú ìtumọ̀ ilé ni pé ìdájọ́ yẹn pé ẹni sí ìnà ó sí ìnà ẹni tó mọ̀nà ní kí a tẹ̀lé ẹmọ tẹ̀lé ní tó sínú ọlọ́run ti sọ̀nà àbáyọ fún ọ látara wílé torí aláyẹ alámọ̀mọ̀ ìkọlàkọ́ wọ́pọ̀lọpọ̀ ìlú kọ̀dí sọ́nà ọgbọ̀ ẹ̀mẹ́ ni tó dájú ọmọ wa ọmọ tá ní bùkátà sí i ó sì gbé ìlànà kalẹ̀ pé pété àbá tó ń sí látara pé àtúnjẹ́sí ọlọ́run ilé ìtumọ̀ àníbíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti kẹ̀kẹ́ bá ti bá ìtí ó tara sí ìrun náà ní ọlọ́kí lára àwọn orúwò yìí òun ni salatul istikhara òun lọ́wọ́ àmọ́ ìmọ̀mí ní gidi tí wọ́n ti sí kíni wọ́n ti dẹ́wọ̀ wọ́n sì rí pípẹ̀ lórí ìmọ̀mí ní gidi làpín kìí ṣe àwọn kò sí kìí ṣe yẹ ẹlòmíì ó ní ìdíkó ló ní kó tó mẹ́rin rẹ̀ sí kó tó di ọjọ́ mọ̀ ní gidi orí ńlá nílé inú mọ̀lá nínú ẹ̀sìn àwọn kèfèrí tánàbí báláyé tó pèsè Islam èyí ní káàkiri àmọ́ sí tẹ́lẹ̀ àánàmọ́ wọ́n làbáyọ sí ti gẹ́gẹ́ bó jẹ́ pé àwọn kèfèrí Yorùbá náà àwọn náà wọ́n náà báyọ sí tí wọ́n ṣùgbọ́n náà báyọ yẹn ọ̀nà àbáyọ tí ò sí èrò ìlú Yorùbá pàdé bẹ̀ àgbákò Yorùbá pàdé bẹ̀ àwọn ọjà ìlúyà tí ó bàbá wọn bá ṣẹlẹ̀ sí wọn pàápín dáa máa ń ṣe òun náà ni ìjọ tó sí pé pẹ̀lú ìlú wọn ó nìkan náà lọ

òní sí ó tún jẹ́rẹ̀ ọdún kan yọ́ yóò tó tún sí tó bá jẹ pé gbé fún lọ bá bẹ̀ àìpín ó kúrò tó kí náà sí lórí ẹsẹ̀ náà eléyìí ìkan burúkú kò sí tí ó bá fẹ́ ní sí pẹ̀lú ìjọba àwọn míì sì ní ẹyẹ làwọn máa ń lò nígbà wọn bá fẹ́ sẹ́rìn àjò wọ́n lọ ẹyẹ ètò ṣé kí ń lọ ní àbí wọ́n n'ọba bá ju ẹyẹ tọba tó bá lọ sọ́tún ó lọ náà tọba tó bá lọ sósì kọ̀ tó bá lọ sáà wọ́n ní kí ni káwọn sí ó lè já ó sì lè máa já kí ni fífi ẹyẹ sáà kí ló ní sí pẹ̀lú ibi náà ara ìwà àìpé orí òun náà ló bí gbogbo eléyìí. Iná màá bá tọ́lọ̀ ṣe fáwọn mùsùlùmí òun náà ní èyí sọ́látò ìsìnkọ́rọ̀ tó rọ́mọ̀ pé kò sí ní àwọn kẹ́kẹ́ mẹ́ tó kò kátà sí pé tí ọmọ ẹ̀dà mẹ́rin ni tí èèyàn ní fẹ́ mọ sílé yóò sì wọ́n ni ká mọ́ tó lànà kẹfìrí o ìlànà tí ìsìláàmù gbé kalẹ̀ òun ni kí á tọ̀ sẹ́mọ̀ pé lọ́dọ̀ tí wá ń bí náà <coughs> kọ́dà àkànṣọ Yorùbá ni àjogúnbá táyẹ̀ jogún bá òun náà ni wọ́n yẹ nǹkan wò ó wọn ò tí ẹ fẹ́ rí pé ọ́ takò ẹ̀sìn rárá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀rọ̀ kọ́ takò ẹ̀sìn bẹ́ẹ̀ sì ni tó lè sọ̀rọ̀ ní kìkì ní yẹn tó yẹ tó ìbá àjáwà àpá náà náà ti dáláwọ náà wọ́n kò gbogbo ẹ̀kọ́ yìí tí ọ̀rọ̀ yìí tí ọ̀rọ̀ lè jẹ́ tẹ́lẹ̀ bá tó wá fẹ́ rò pé ẹbí kùránì ni wọ́n lò àwọn oníkùránì ní lọ ẹ̀kùránì kí ni kí ni yàtọ̀ kò sí yàtọ̀ ń púpọ̀ sì kan náà gbogbo ẹ̀ kì í níṣẹ́ tó kálukú lò lọ yàtọ̀ àwọn bàbá aláwọ̀ náà níṣẹ́ wọn yàtọ̀ kò jọra wọn àbí kò jọra wọn ẹlòmíràn tẹ̀sùbà ni gbogbo ẹ̀yẹ́yẹ́ ìgbẹ̀kẹ́ náà ní gbogbo ń fàbọ̀ sí gbogbo orí ilé ìkan tí ó dá tí islam gbé ọkùn àtàsì òun ni àdísù jáde fún àkìlá radiyallahu anhuma ó ní كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا يعلمنا الاستخارة في الأمور كلها ó ní ànábì máa ń kọ́ wa ní ìsìnkárọ̀ níbi gbogbo àlámà ní pátápátá ìṣùgbọ́n àlàyé ń bọ̀ kìí sí gbogbo ìtẹ́lẹ̀yẹ̀ máa ṣe ìsìnkárà àwọn akẹ́bẹ̀ẹ́ tí ó tẹ̀ ní gbogbo nǹkan ní ìsìnkárà tó bá ṣe gan ó tọrọ sí bídíà ti àlàyé bọ̀ wá lórí kàmọ́ ìlú àlímọ̀nà nílẹ̀ Qur'an kéjọ́ bí ṣe ń kọ́ wa ní súrà nínú al ó lálàyé nínú àǹfààní sí níbi ilé àbọ̀wádé pẹ̀lú ìbọ̀lọ́. ó ní yẹ̀kúrò ànábì ọmọ sọ báyìí pé ìdáhàmà áhàdókò bẹ̀rẹ̀ àmọ̀ tẹ́nì kọ̀ọ̀kan yín bá ti gbèrú àlámà yìí tó fẹ́ ṣe kankan. fàlìyàrù káà rọ́kà àtẹ́ kọ́yà kírun rákà méjì ní ẹ̀rù báyẹ̀ rẹ̀ fàáyì lọ kí sọ̀rọ̀ yìí ثم sọ̀rọ̀ tó mọ̀ اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم وإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر níbi báyìí tí ẹ bá ti dé ìgbà pé Allahumma in kunta ta'lam anna hadha al-amra èyàn wàá jápọ̀ bùkátà yìí síbẹ̀ <coughs> ah, ọmọdé báyìí tí mo fẹ́ fẹ́ nǹkan bá mọ́tò báyìí tí mo fẹ́ rà ilẹ̀ báyìí tí mo fẹ́ rà òwò báyìí tí mo fẹ́ ṣe ilé ẹ̀kọ́ báyìí tí mo fẹ́ lọ ìyàn dàpọ̀ síbẹ̀ sáyẹ̀rò ní tí ó lórí fún mi fìdí ni wà máàṣì nínú ẹ̀sìn ní àti ìgbésí ayé àwọn ájílè ámúrí wa ájílè <coughs> àdúgbò bá ẹkùn láyé àti ní alkiyama ṣàtòdóró omi wọ́n yà sí rí fún mi kọ́ kádàrà rẹ̀ fún mi kò sì sí ní rọrùn ثم بارك لي فيه لأنه في البركة سيكمي وإن كنت تعلم أن هذا الأمر الله تعالى قال alámọ̀rí yìí nínú mọ̀bẹ̀rẹ̀ ọmọ fi ṣáàrùn lé àfáàní ètò dápọ̀lẹ̀ síbẹ̀ náà ìtọ́fẹ́sìn aboyínlọ́bà jẹ́ fún mi fi ìdí ìní níbi ẹ̀sìn ni wà máa ṣí àti gbésí ayé mi áwọ́ <coughs> àbíkọ́sọ pé ájílẹ̀ àmòrí dáyé mi yóò jagun fún mi wà ájílẹ̀ àti lọ́rùn mi fàṣòrí pé wọ́n á ní wọ́n sàdárí rẹ̀ pé lọ́dọ̀ mi wọ́n sùúrí fún ní ánìwò kọ́ dárí ọkàn tèmi náà fún bẹ́ẹ̀ wọ́n kò dóòrò ní ẹ̀rọ kọ́ ìrọ̀ wọ́n kádàrá yìí tó lórí fún mi súnmọ́ áàdé ní ìbí lẹ́nà kan yóò sí fún mi. ó ní wọ̀n ìsọ́mi àjẹta ní yóò dápọ̀ bùkátà yìí kàfọ́ má parí àbákan ní ibi ń kúta àtàlámọ̀ ilé ti dápọ̀ ìtọ́jẹsẹ̀. ọlọ́run ìní àǹtà kí lókà bẹ̀rẹ̀ níkà àkúbẹ̀rẹ̀ ọlọ́run pẹ̀lú mẹ́rẹ tọ́rọ pé ká gbogbo nǹkan mò ń wá ọkọ̀ ọba ní sẹ̀sà ọba ń sẹ̀sà èyí tí ó lù mí fún wọn á ń tẹ̀sí dérò ká bí pọ̀jọ́ láti pẹ̀lú agbára ẹ̀yìn mo fẹ́ kọ́ ọba èyí tí ó lù mí fún àwọn mo tọrọ فإنك تقدر ولا أقدر ولو لدر إنه لدر وتعلم ولا أعلم ولو لما إنه لما وأنت علام الغيوب ولو ما تفهم ó ti wá fi pé ọlọ́run tó wá na àdámọ̀ rí yíò yóò lò ló ní àdọ́jọ́ ọmọ ọmọ sọ́là ìmọ̀ ń kọ́ àwọn gẹ́gẹ́ bí mímọ̀ ń kọ́ àwọn ní istihad ní alkùránì kẹrì àwọn àfá ni káàrò ní sí ọ̀rọ̀ yìí dáadáa ń kó wa ní istihara gẹ́gẹ́ bí sí ń kó wa ní alkùránì kẹrì wọ́n ní eléyìí yóò jẹ́ ká mọ̀ pàtàkì sọ̀látùn istihara àti àdúrà rẹ̀ àti bí àwọn èèyàn bí wọ́n ṣe ní bùkátà sí níbi gbogbo àlámọ̀rí gẹ́gẹ́ ṣe ní bùkátà sí alukùránì kẹrí níbi wákàtí mara wọ́n nítorí àǹfààní tó tóbi tó wà mẹ́ fún ẹni tó bá fi sí wáyàn lọ́wọ́ lórí àlámọ̀rí kan àwọn àfáà ń kọ́ abẹ́ abílé ń kọ́ ayé kòránì wọ́n ní possibility wọn àkọjọ́ sí pé wọ́n fi kíní ìjọ kọkùránì lábára pé sísọ ara fi alkùránì kẹrìm àti bí wọ́n ṣe tó tẹ̀lé ra wọn yẹn pé ọ̀gbọ́dọ̀ fi kankan parọ́ kan níbẹ̀ ọ̀gbọ́dọ̀ fi fáwọ̀ fi parọ́ wà láyé ìwọ̀n gbọ́dọ̀ sí wọ́n ní bẹ́ẹ̀ náà ni bùháwù ní sìkára èèyàn gbọ́dọ̀ ní padà bẹ́ẹ̀ nínú kẹ̀lú tí wọ́n tún sọ lábala rẹ̀ ni pé pé èèyàn gbọ́dọ̀ fi lékún àdúrà yẹn èèyàn sì gbọ́dọ̀ dínkù bá a ti gbọ́dọ̀ kí nǹkan kan lékún lálùkùránì bá a ti gbọ́dọ̀ dínkù mẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n á lè sàkà pé ń kọ́ wa gé wa lùkùránì nínú ìtumọ̀ tí wọ́n tún fún ni bákan náà nínú ìtumọ̀ tí wọ́n tún fún òun náà ni pé wọ́n lábala pé òun náà jẹ́ wáyí bí kòránì ṣe jẹ́ wáyí ìyẹn pé yóò rí sìkára ọ̀dọ́ náà ló ti rápọ̀ wá látọ̀dẹ̀ láti sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú àwọn wọ́n tún sọ àwọn kẹmí tó pọ̀ lẹ́ni mẹ́ta yẹn náà ni akàfi sàlàyé ọba sókè gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin kí wọ́n máa dúà yóò ìyẹn gbọ́dọ̀ gbígbà tí yẹn mọ fátíà yẹn gbọdọ̀ má bákan náà ẹni tí ọba ti mọ kọ lọ kọ dáadáa ọmọ ká dáadáa ká tó wá ti kọ àwọn ara ni wa náà àtàwọn ọmọ wa. àlè ìsìnkọ́ọ̀rọ̀ kí là ń pè bẹ́ẹ̀ wọ́n ló ní pọ́lábọ̀lù sí àwọn tó fi ṣe wọ́n ní ká wá yìí tó lóore níbi nǹkan wàhíyà tó lábọ̀ kéré àmùrẹ́ lè máa ní ìdájà ilẹ̀ àhàdìmọ̀ òun ni pé nínú àlámọ̀rí méjì afẹ́wò lọ́jà jù ń bẹ́ pé a sọ́kàn ní méjèèjì àwọn ọmọ òun lọ́jà jù àwọn àsìkò ni àwọn amú sọgbọ́nà pé ọlọ́run àti pé mọ́ lọ́sọ̀ rẹ̀ lọ́dà bàkàtà èyí tí ọba dá ní ọba yẹn láàyè ẹ̀yẹ̀ láàyè fún mi ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni. náà wọ́n ní kí ni ìdájọ́ sọ̀lá ìdájọ́ rẹ̀ lẹ́nu pé súnnàtó mustahaba súnnàtó mustahaba súnnàní kò sínú àwọn ìran ọ̀ràn yẹn súnnàní tí wọ́n sì ní ìrìn ìrìn tó bá fẹ́ sí dùrá àlẹ́sìkọ́ náà tó pé ìsìkọ́ àhàfà mi sọ́ngbà mi ìgbà mi èyí tó dàbí náà ní kí wọ́n síwájú ìgbà míì yẹn ní ṣé ó lè mọ́ra àǹfààní àti kí o sì fẹ́ sí sàárà o ní síbẹ̀ náà o lè sàárà ìgbé láì kí o sì wá kí o bá láǹfààní àti kí o. náà báwo láti kí sọ̀rọ̀ àbẹ̀lẹ̀ ìsìnkọ́ bá a ṣe mọ kí ọmọ náà láàfin àlùwàlá rẹ̀ ló síwájú bá a ṣe sọ̀rọ̀ lọ́kùnrin lẹ́yìn náà á bẹ̀rẹ̀ nu pẹ̀lú kádà níyàn nínú ọkùnrin pé irun yìí nọ́fílà sọ̀látò ní sùfárà òun ni. a ti rákà méjì kí èso ìròyìn kò sí tí a lè kà níbẹ̀ tó bá àfáàdà wọn lọ pé dáka pé ayọ́ kẹfẹ́rẹ́gẹ́ lákàrà ọkọ̀ fún aláàbíwá kẹlẹ̀ kejì àwọn àfáàdà kò sẹ́rì fún wọn kò sí tí a lè kà ìtọ́ bá ti rọ̀yìn lọ́rùn òun náà ní kíni òun náà ní kíni ó níbẹ̀ náà tàbá sálámà tán bákan méjì ni tàbá parí àtàyáká tó sálámà àdó àtàrí ìyá sí àbí ká sálámà tán ká tó sí ọ̀sọ̀ ọ̀nà méjèèjì náà ni a sí sálámà ká tó sí sálámà tán kí a sì ní ìgbà yẹn. tọ́ níbẹ̀rẹ̀ àdúrà yìí ṣó ní ìdíká dúpẹ́ fọ́lọ̀ àti ká sísà tó wà lóògé ní gbogbo àdúrà eré iná padà pa lọ́nà àwọn ọ̀rẹ́ àwọn tó gbà pé gẹ́gẹ́ bí àdúrà gbogbo tó wájá àdúrà ọpẹ́ máa mọ̀ fún tọ́wọ́lọ̀ bá ṣáájú àṣìṣàdá tó padà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ àkànná ilé yóò nídìí wọ́n bá nídìí ni ànábì fi kú gbà tó pọ̀ ìgbóṣe wà ń gbẹ́lẹ́ ní kò nídìí ọpẹ́ ọpẹ́ fẹsíwájú kò nídìí kankan ọ̀nà méjì tó rọrùn olùgbẹ̀sì tó pín sí ní abala yẹn ó nìyẹn náà lẹ́yìn náà a ka àdúrà yìí tábà ti díje àlàó in kunta ta'lam anna hadha al-amr wọ́n ni a dàpọ̀ bùkátà wọn sí kọ́lá ìrìnàjò náà látọ́ lóńbẹ̀ ó ti yé òun tàbá fẹ́ sí sí a sàlàyé ẹ̀sì ibẹ̀ wọ́n fẹ́ sí àjẹ́ lọ sí ìbá ní tó yìí lórí fún òjìlísì ìwé náà a lè sọ̀rí ẹ̀sì ìsìkọ́ra náà bákan náà tó yẹ máa parí dùrá olè ìsìkọ́ra èyí ó fi àlámà nílẹ̀ fún ọlọ́run bá ọba àlekẹ́ọlá kò sínú pé tọba ṣe ìsìkọ́ra tán ọmọ ọmọ rẹ̀ ti kọ́ dá lákàn kò ní ṣe pẹ̀lú àlákẹ́kẹ́ àbí ọ̀pá di ẹnìkankan àbí orígbá kan kò ní kò ní ẹ̀kan sí pẹ̀lú àlá kò ní ṣe pẹ̀lú àlá kí ọmọ bá tó fẹ́ sí náà ni lórí sí sí sí lórí ó dínà tí yóò ìwé ó náà sọ pé kò nídìí pé ká sọ pé bóyá yóò túù sí yóò túù sí kò nídìí yẹn òdì pàrọ̀ kan sọ bẹ́ẹ̀ náà wọ́n ní ọ̀nà a fi ń ṣe sìkára ọ̀nà méjì ni ọ̀nà àkọ́kọ́ òun yí tí a sọ yìí a kí irun nífìlà lẹ́nu àfàdó àyẹ̀sì ọ̀nà kejì òun náà ní kí kí a wá àwọn tí wọ́n ní experience ká bá wọn jíròrò ká fọ̀rọ̀ lọ́wọ́ ilé yìí náà nínú tó pàtàkì òun ni ọlọ́run ní sọfá náà bí pé fáàkù ánìhàn sàbójútó fún wọn wọ́n ṣe fìláwù tọrọ àforíjì fún wọn wà ṣáwéré hó fìl ámọ̀ tó bá wọn jíròrò ibi àlámà yìí fáìlà àzámta fátawákẹ́lẹ̀ àlọ́lọ́ tó bá ti wá pinnu tó bọ́ sẹ̀rí ọkù tó bá lọ́nà lókù kò sí kankan mọ́ nítorí ẹ̀ kí wọ́n bá yẹn sí nígbà tó lọ́wọ́ tó fánà ìlú kọ́ bá wọn sàbí jíròrò pé wà láwa gbogbo náà bá fẹ́ sí náà ẹni tí ó bá jẹ́ aláàmà náà tó ní ẹ̀fẹ́rẹ́sì pa nǹkan yẹn tó tún jẹ́ ẹlẹ́sìn irú wọn làmọ́ tọ̀rọ̀ làmọ́ gbà mọ̀ lọ́dọ̀ nípa rúkẹ náà ó ṣe pàtàkì <coughs> wọ́n ní máa ọ́bà manistashara nítorí manistashara lọ́ọ́líkì kò ní ṣòfò kò ní pàdánù ẹni bá wá ọlọ́run bá nígbìn lẹ́sà tó bá mú sẹ̀sà èyí tó lórí wà náà lẹ́dìmọ́ manistashara lọ́ọ́líkì kò sì ní kábàámà ẹni tí bá gbàmà lọ́dọ̀ àwọn ẹ̀dá ọ̀tàtàtàtà fi àmúrí lẹ́bí ìpínlẹ̀ ìsọ̀rọ̀ ó sì dúró sísìn ibi tó mẹ́sìn ìgbìmọ̀ fáìdá àdámúdá fàtàwà kẹlẹ̀ alàmà tó bá ti pinnu gbára lẹ́nà olókù mọ́tò gbogbo ẹ̀yìn pé á èyí ló ọkọ̀ mi ṣe yí sí náà ẹni tí a gbàgbọ̀nà lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bá ti sọ kọ́ jẹ́ ẹni tí ó ní eré rẹ̀ pé tó ní ẹ̀sìkẹ́rẹ́sì di àlámọ̀ ní tó sì kún lẹ́sìn kí ẹ̀sẹ̀ ẹni tó yára ní balẹ̀ torí ẹni tí ọba lẹ́sìn ó lè jàǹbá àmánà níta rẹ̀ ọba lè gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ó lè fi kó báyìí. náà بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم فيه من الآيات والحكمة ما تسمعون وأستغفر الله ولكم في كل ذنب إنه هو الغفور الرشيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله لأنه أوان من تركي آكيسي ومن kí a gbìyànjú láti fi ọjọ́ mọ́wà lára ìmọ̀ sí ìsìkára ní gbogbo sàlàyé àwọn kan tí ò ní kú síbẹ̀ á sára ipò tó péye bí nǹkan ó ti lè wo kéré mọ kábọ̀fẹ́ sahara kábọ̀fẹ́ sílé lórí ẹ̀ ọ pàtàkì lẹ́yìn náà ni pé ká má mọ̀ dájú kí ọlọ́run bá lè jẹlá yóò fi wá sí gbọ́ngẹ́ sí ètò lórí tó dára nínú àlámà nínú ká sì pa ọkàn wa pọ̀ sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àjọ àtàǹsì kí a sì gbàgbọ́ yìí nǹkan yẹn ọ pàtàkì ìtumọ̀ táwọn agbàgbọ́ yìí tí ẹ bá kí ọ̀rọ̀ yẹ̀ fẹ́ èyí sí istikhara ọ̀tọ̀ tó jẹ́ bí àdíta ìjàmílẹ̀ tàbí kàṣọ́ yóò ní kéré ìpàdé ìdọ̀rọ̀ kí sínú ààrẹ ìwọ̀dọ̀ kí jímọ̀ fẹ́ sí rákà méjì náà tí a sì sí kára rárá èyí lè sí ọba àmúlẹ̀ gbọ́n sí a lè sí lẹ́yìn súnà àwọn ọmọ mẹ́fìlà tá a kí lẹ́yìn ọ̀nà yìí àwọn àfáà kan gbà pé yẹn lè sí pẹ̀lú mẹ́jẹ̀mú pé kò ti láníyàn rẹ̀ pọ̀ láti pèlè èyàn kí mọ́gbìbì lọ́nìsìn ó wá fẹ́ kí mẹ́gbìlá àrákà ló lẹ́yìn ju mọ́gbìbì ó wá fún lẹ́nu pé òun fẹ́ ṣe é sàárà ó lè láníyàn rẹ̀ papọ̀ gbà tó ń fẹ́ ṣe nẹ́fìlà mo ti bẹ̀rẹ̀ nẹ́fìlà lẹ́ni ìsìkára ẹ̀ṣẹ̀ àwa sí lọ́kàn ó ní kò lè ṣe sí yóò dá tiẹ̀ yóò dá nẹ́fìlà àti ìsìkára tí ó kọ̀ báwọn bí ó ṣe ṣe òun nìyẹn ìjẹ́ a lè kí sàkárà yìí lásìkò tí a lè yẹ lẹ́fílà mẹ́ lápẹ̀júwe àsìkò tí ọ̀rọ̀ wà láàrin sánmà tí ma kú kí ìṣẹ́jú mẹ́jú tó táyé lórí wọn orí yẹn àsìkò kan lẹ́yìn àsùgbà àsìkò nínú ìgbà tó rùn bá ìṣẹ̀yẹ láàárọ̀ lẹ́yìn àlásàrì nígbà tó rùn bá ń wọ̀ nírọ̀lẹ́ Ah. nínú èyí tó dájú tí ẹ bá jẹ́ sí pé nǹkan yẹn jẹ́ kánjúkánjú kí torí wọ́n wà lára wọn tó jẹ́ tó jẹ́ kí sábà ní kan lórí ẹnu kí ni wọ́n mọ̀ pa òtí yé nìsí wọ́n ló tó bá èyí tó dáàbì tí ọba jẹ́ pẹ́lú pẹ́lú káàkiri lásìkò tí nẹ́fílà tọ́ òun ni ó dára jùlọ tó bá jẹ́ pípé obìnrin tí ń ṣe àláàdà lọ́wọ́ tí ò ní kírun gbà náà ó sì bùkátà tí kó ṣe kíni ó ṣe ìsìkára wọ́n ní bí ọwọ́ pé lọ́ba jẹ́ kánjúkánjú gẹ́gẹ́ a ti sọ lẹ́ẹ̀kan nígbà míì a lè ṣàdúrà òun lásán láì ní kírun sí ọba wa bẹ́ẹ̀ àdìsí pẹ̀lẹ̀ ẹni tí ọba ti wá há àdúrà yìí kò sí àti kó gbé ìwé lọ́wọ́ ọmọ ẹ̀ka nínú ìwé títí padà ha títí ó rí padà ha kò sí ń bẹ̀ bá gbọ́dọ̀ ní sìkára kan tí tẹ̀síwájú tí bá fẹ́ sí kọ́mọ tẹ̀síwájú tí ọ̀wá ní ṣíṣe ìtí ó jẹ́ ìdílọ́dún bí ó ti tẹ̀síwájú wọn ọ̀rọ̀ ògbó sí wọn kọ́mọ wà lákẹ́ o kọ́mọ òun kankan o àti ní èmi ṣe pẹ̀lú àlà àwọn àpá mi ni tí èèyàn bá ń ṣe tí ọba ti kílẹ̀ sí kò sí láti kéèyàn tó ìsìkára yẹn sí àmì sì ní láti sílẹ̀ tó ti tó dùá ìlú sùkárà àti tọ́ka sílẹ̀ fún àgbọ́dọ̀ fi kún un àgbọ́dọ̀ yẹ kú lóhùn àdúrà tó bá wá látọ̀dọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ Muhammad sọ̀rọ̀ náà mọ́dà bíi ìdí sùkárà ni gbogbo àdúrà tó bá wá àgbọ́dọ̀ yẹ kú àti gbọ́dọ̀ yẹ kú torí ìtumọ̀ rẹ̀ pé ọyọ tára nínú fi ìsìnkú fi sílẹ̀ à ń tàbùkù ànábì ọ̀hún sọ̀sọ̀rọ̀ òun ni o. kọ́dà ń jọ pẹ̀lú ànábì ado pẹ́ nìkan ní ìtì àjọ àti ọmọ sí tó bá fẹ́ sùn. tó wá ní ọwọ́ akọni lọ́rùn nínú tó kọni pé wà bí tẹ̀lé yíká tẹ̀lé àṣáńtà. ìgbà tó wọn ń kà padà fáwọn ni wọ́n ní wà bí rọ̀súlì ká tẹ̀lé àṣáńtà ọ̀sọ̀ tẹ̀lé yóò sọ jẹ rọ̀súlù ànábì ńlá ọ̀lọ́ bẹ́ẹ̀ ọ̀lọ́ bẹ́ẹ̀ bí mo ṣe sọ fún ọ ní àbẹ́bí náà ni ọ̀sùn onẹ́là nẹ́bí síbẹ̀síbẹ̀ olú ẹ̀lọ́bẹ̀ ó pé àdó àyí náà wà yí ni látọ̀dọ̀ náà torí ẹ̀ tó gba àdúrà ṣe dára jẹ́ bá ti fún wa tí ẹ bá ti lọ́ nǹkan ní ìmọ̀ káyọ̀ kó bẹ̀ ká só máa wọn àpá àbíbi tí wọn ní fi kún kún sí ní yòókù àníkàlọ́ bá kó kọ́ wa kó sàlàyé fún wa àti pàápàá ní ìlọ́kù gbogbo ẹni bá ti ní síra israel muslim káfíń ní citadel ẹni bá ti ní gbogbo ìdọ̀rọ̀ ní sikara yìí ó wà ń bẹ́ẹ̀ kò náà lè dàmú ara rẹ̀ ó wà ń bẹ́ẹ̀ nínú àwọn tíra tó fi ní lọ́kàn báyìí ti gbogbo nǹkan tí wọ́n kó wá tí ó jẹ́rẹ́ fẹ́ẹ̀sì ni wọ́n ti mú nínú súnmọ̀sẹ̀ náà ló wà níbẹ̀. náà <coughs> lẹ́yìn náà wọ́n ní ká má jẹ́ kí ìfẹ́ ẹ̀kọ́ wa ẹ̀yẹ kó ní ọ̀dà jẹ́ lórí ìfẹ́ ò

tó bó wá sí ìwúlé á padà sọ̀rí rẹ̀ náà kágbà fọ́lọ̀ náà lẹ́yìn náà ìsìkára yìí orí báyẹ̀ ń ṣe o tí lápájá bá ń ṣe ìsìkára orí báyẹ̀ ń ṣe o ṣùgbọ́n bàbá lápèjúwe tí wọ́n wá tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ òun lè ṣe ìsìkára nítọ̀ ẹni yìí tí ó lórí pé tọmọ mi fún òsìlẹ̀ ètò wọn ṣe nù ọmọbìnrin ló ṣe tiẹ̀ sẹ́ni yìí yóò lè jọ́pọ̀ yóò gbé mọ́kùnrin tí ó da fún mi láyà sí láti àárọ̀ ìyẹn wọ́n ní ìyá lè ṣe bàbá lè ṣe torí pé lábala tó ti kà wọn náà òye wọ́n lẹ́yìn yẹn ẹnì kan òye sí i lẹ́nu tẹ̀lé ní báyọ̀ sí i ó kálùkù lọ́wọ́ pẹ́ bí ó sì sí ni wọ́n ní iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ní tí ó wá wípé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ní àrífí ọ̀gẹ́ àìfihàn rẹ̀ bó ṣe fẹ́ jọ ẹ̀rọ gbígbọ̀nsẹ̀ nǹkan ọ̀dà kàkàn sọ fún mi yìí. nínú àkúnlẹ̀ tí èyí bá ti láàrin ẹ̀yìn sàkárà tó sì bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ẹrú kí é ti tá sọ lẹ́ẹ̀kan èyí ó wó pé ah, mo ti bẹ̀rẹ̀ ẹrú sí mo láníyàn ìsìkára àbí ìláníyàn rẹ̀ lẹ́yìn náà tí ẹ bá padà màmà dájú pé ah, òun láníyàn rẹ̀ ó sì wà nínú àbí tó wọ̀n rẹ̀ wọ́n ní di lásán yóò padà àníyàn pé èròǹgbà tó ń díẹ̀ fi bẹ̀rẹ̀ ìṣẹ̀ rárá ni mo fẹ́ kí òun mú ó ti tán kì í ṣe dáàbò wọn ájà mo fi gbé ẹni kan náà wéjì parọ́ ọ̀ kì í ṣe àníyàn sí tá sọ ẹ̀mí tó ní lọ́dọ̀ ìwọ ọ̀tẹ̀wọ̀n ẹ̀tẹ́lẹ̀ ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀. náà tí nǹkan bá pọ̀ ní ẹ̀fẹ́ ṣe é ṣe hárà wọ́n ṣe é ṣe hárà kan ti tó fún àbí àṣìlọ́tọ̀ ọ̀tọ̀ wọ́n lè tó dáa ká sí lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ́n tí ẹ̀ bá tí ọba sáfà ní ìyẹn àyè tí ẹ bá kópọ̀ náà ààrẹ pẹ̀lọ́dọ̀ ọlọ́run fi ọlọ́run sì jẹ́ dà pẹ̀lú ìrọ̀lọ́ náà ìpín owó gan-an láàrin sí ìsìkára ẹ̀gbẹ́ àtọ́lẹ̀ pẹ̀ pé kílù mọ́rì kú lè ha kìí sí àdá òmùmí ha kìí sì jẹ ẹwà àjẹ́lá gbogbo kan náà ni àkọ́kọ́ náà ìkan tó bá jẹ́ ọ̀rẹ́ yẹn wà jìbá àìsí ìsìkára fún ọ̀rẹ́ yẹn àìsí ìsìkára fún ẹni tí sàkà wo rẹ̀ nísìn tó wá ní ìsìkára tó ṣe kí yíyọ sàkà lọ́dún yàgì kì mọ́ yìí à ìjà ẹgbẹ́ ìbéèrè torí pé ìgbẹ́ tó ń bẹ̀rẹ̀ yẹn oore ni o ní ìdíkọ́ ọ̀sẹ̀ tí wọ́n wà dípé kìíní kan rárá ọ̀rọ̀ náà ni ní ẹsẹ̀ kára pé sí kí n lọ jímọ̀ àbí kí n má lọ jímọ̀ à ó sì máa ti sára lé nìyẹn ọ̀rẹ́ ẹ̀ ló jẹ́ kan tó bá jẹ́ ọ̀rọ̀ yẹn kò ní sí sí kára bí lè ọ̀rọ̀ ní sára pé sí kí n ṣe dáadáa sáwọn òbí mi àbí kí n ṣe dáadáa sí wọn àbí ìyàwó mi sí kí n ló fún wọn ni àbí má tọ́jú ilé àbí má tọ́jú ilé ọ̀rẹ́ yẹn rẹ̀ yìí wò yìí wò ní with his káràdìrì bákan náà an tó jẹ́ mandubat a mustahabat mustahabu mustahabu a ní istikhara lórí salatu duha nisi fani nisi nisi da kin kido a hikimaki a ara mu yi si istikhara ne da abu gaba jini mu yi si istikhara ne ṣùgbọ́n ya lè ṣe sàárà pé nǹkan méjì wo ni kíkọ́ fi bẹ̀rẹ̀ mbẹ̀ lọ́jọ́ sàárà ọba ti mọ̀ ìpìlẹ̀ pé ọ̀kan lọ́lọ́ lágbègbè lọ bákan nǹkan tó àbí tó haram àìsè ìsìkára lórí àwọn nǹkan bẹ́ẹ̀ torí pé yẹn náà ní kó aburú ní kò sí mọ̀kùnrin sí yíò ní bùkátà ká fún sí rárá kẹfẹ́ sí àtúnmọ́sí ẹ̀pẹ́ aṣọ ìṣẹ́ ara pé ọmọ yìí sọmọ tí lè fẹ́ náà ní lè fẹ́ tí fẹ́ ní ìlú fún àbẹ́ ìlú ìlú fún ìyàtọ̀ ṣùgbọ́n ọ̀fẹ́ ìsìn náà ìsìn wọn pé ṣéṣin náà ti ń sin wọn ṣéṣin ilé yóò pé tàbí òní pé à rárá ìṣẹ́ṣẹ́ ara ló jẹ́ ní ṣéṣin ara ló yóò kí àwọn tó jẹ́ mọ̀báhù tó jẹ́ sí pé nǹkan méjì wá papọ̀ mẹ́ kì í sì mọ̀báhù lásán nǹkan méjì papọ̀ pé ìwọ ni kí n ṣe ní méjèèjì òun náà ṣe sára nínú kálọ̀ ká kéwú nìsí kálọ̀ orí kéwú mọ́dásà àwọn òkúkẹ́ wá sọ lẹ́ẹ̀kan pé mọ́dásà òní kéwú lọ mo fẹ́ lọ skul nìsí ìwọ ni ilé orí ń lọ skul báyìí skul báyìí kìkì àwọn ìjọ ìkìn lọ méjèèjì ẹni tó fẹ́ bá dòrò papọ̀

àwọn nǹkan tá a máa ń ṣe istikhara lé lórí àwọn nìyẹn. náà lẹ́yìn náà ní ìbá tí wá ṣe istikhara tán tí èyí tọ́lọ̀ bá wá yàn láàyè fún yàn kí ló kù lẹ́yìn rẹ̀ ọ̀dọ̀ àfọlọ́ ọ̀hún kò tó gbọdọ̀ máa banújẹ́ nílé ẹ̀rù kọ́dà obìnrin náà lọ bá fẹ́ tọ́wá ti kí gan ni a ah, mo ṣe é sìn ara o a ah, ó bá mọ́ bá jẹ́ pé wọ́n sì jẹ́ ara wọn tọ́lọ̀ rẹ̀ tí ó lè rí wọn náà torí pé ẹni tó ní orí tó dáa jọ tí yọ ọkọ̀ tọ́kọ̀ òun ló ti ṣe lórí wọn bí alámọ̀ nìyẹn bó ṣe jẹ́ wọn nìyẹn ah, nínú ọ̀rọ̀ tí wọ́n ní látọ̀dọ̀ sáàdùbọ́n àbí ọ̀kọ́ sọ díẹ̀ wọ́n ní àbẹ́bí ni من سعادة ابن آدم استخارته الله تعالى nínú oríire ọmọ ádámà òun ni kíni ó sẹ́sà ó tún tọ́lọ̀ ọmọ bá mú sẹ́sà pàmí sàádà ibn ádámà ìdọ́hùn bima qada ọ̀la nínú oríire ẹ̀rẹ́ ni pé tọ́lọ̀ bá dá lẹ́jọ́ fún ọjọ́ ló sí pàmí shaqqawati ibn ádámà tarkuhu istikharatillah azza nínú oríire ọmọ ádámà ni pé kọ́mọ̀mọ̀ sí istikhara ومن شكوة ابن آدم سخطه بما قضى الله inú ẹni gúnlẹ̀ ni pé ìtọ́lọ̀ bá dá lẹ́jọ́ fún ọmọ ìbínú sí ìlọ́wọ́ ibn al-Qayyim rahimahullah ó ní fàlùmọ̀ òdóòrò yẹ̀tẹ̀ ní kòhó àmọ̀rọ̀ ọ̀nì ìtọ́lọ̀ bá kádàrá fún yẹn nǹkan méjì lọ́rọ̀ kiri ká alákọ̀ọ́kọ́ al-istikharatu qablahu wàrí ẹ̀kọ́bìlàhù wàrí bọ̀ ba'dahu ìkẹ́ lórí tọrọ yíká tọ́lọ̀ ń kádàrá ni pé ká ṣe é sì kára bìfọ́ ká sì sì báyọ́rọ́ sí lẹ́yìn ìgbà tí ọlọ́ba fún wa léyìí ti tọ́lẹ̀ láàyè fún wa tán ó má gbọ́dọ̀ pàtó ọ̀dọ̀ díẹ̀ wọn ó ní láwọn báàlì ó ní mi ní wọ́n rétí ní asùmáàmù aláàmà òhìnbó àwọn aláàmà akọrọ̀ mo wá jí lórí nǹkan tí mo nífẹ̀ẹ́ àbí nǹkan lórí nǹkan tí nífẹ̀ẹ́ lè á ní ìlà àwọn fi mọ akọrọ torí pé ìmọ̀ ṣe ilé nífẹ̀ẹ́ ẹ̀ lórí wa bẹ́ẹ̀ ni àbí tí mo kórìíra lórí wa bẹ́ẹ̀ ní ìmọ̀ lórí ẹ̀yìn ìwòlẹ̀ ìdààmú ara mi rárá lórí nǹkan yẹn tó bá rí bẹ́ẹ̀ ṣé èèyàn tẹ́ jẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn Islam gbogbo tí ó bá lè wó ṣẹlẹ̀ ládẹ́wò ní tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ̀ ti bá sí wa lọ́wọ́ ọba kọ́ báyẹn ṣẹ̀ṣà ká ni ká gbà ọlọ́wọ́ kámọ̀ bínú sọ́lọ̀ láti mọ́ òkè a ìwúlélé ìwá tọ́ sí nígbà ní ilẹ̀ àwákàndé ìwúlọ́wọ́ pẹ̀lẹ̀ tó níbẹ̀ kọjẹ pé adùnní máa padà gbẹ̀yìn rú orí ẹ̀ká ní sùúrù ká fara balẹ̀ ká sì máa màkánjú tábà ti kọ̀rọ̀ sọ́dọ̀ lọ́ọ̀bà ẹni ẹni àti bọ́lọ̀ tó nìkan ló tẹ́jọ́ àti rárá sí kò kà láwùláyà àti bọ́lọ̀ tó nìkan ló tẹ́jọ́ ká bọ́lọ̀ tó bá kí lọ́rọ̀ bó sí àkànṣe gbogbo aláàmì ọlọ́run kò bá ti bẹ̀rẹ̀ sí gbé rárá ìgbọ̀dọ̀ rẹ̀ kó mú ìlọsọ̀rọ̀ àti kò lọ́fà kò wọ́n.